بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نيتا سواجه أنه عقيدة الرازيين أجاك وعفان الله منجي عفان الله لقفا أنا أبو حاتم Ar-Razi ah, ta ni wọ́n jáde láyé ní tí ó sẹ́wọ̀n tó sẹ́wọ̀n àfáàní ńlá kejì àwọn náà ní Abu Zu'ah Ar-Razi táwọn náà jáde láyé ní two sixty four àti mẹ́nubà pípọ̀ nínú àjọ kan wọn ibi tá a dé nísìn tá a sì ń balọ̀ lọ́wọ́ òun náà lọ́wọ́ tó wà lábẹ́ al-iman. الإيمان باليوم الآخر تقسم الجنة تجيتا وين تفاصل لهم àtìpálù jẹ́nà ya àwọn tọ́lọ́run ti dá ní kò sí ní tán láéláé tó kó sínú iná ó jẹ́ tàwọn ọ̀tá ọlọ́run àwọn kàfíwó náà ah, ọlọ́run ti dá àwọn náà wọn náà ní tán láéláé sọ lábẹ́ الإيمان باليوم الآخر كاسمان باقي قولنا هنا يعني قال على يعني قال العالمان يعني والصراط حق والصراط حق أفرى صراطي في أكبر قجا وتتوني ẹ mọ̀ wípé afárá ti ń bẹ láyé ajé afárá ti omi máa ń bẹ nísàlẹ̀ rẹ̀ ṣùgbọ́n afárá eléyìí iná òun ló wà nísàlẹ̀ rẹ̀ ah, èyí tó ṣe pa nàbí sọlá àṣàlá ròyìn rẹ̀ wípé ó mú ju ẹnu ìdà lọ ó sì ti ń rí ju gàgà àrùn lọ kálukú sì máa rí kọjá níbẹ̀ tí iṣẹ́ dáadáa rẹ̀ bá ṣe tó ẹlòmíràn kọjá bíi tìmọ́ ẹlòmíràn kọjá bíi kọgbẹ́sìn kọjá ẹlòmíràn sáré kọjá ẹlòmíràn wọ́pò mẹ́ ẹlòmíràn gbà tí ń kọjá lọ ń bẹ̀ báyà fà àwọn akọ́rọ́ kan àmúlàjà kan bẹ ní gbogbo etí afárá ni kìnní ní ọkàn ọ̀rọ̀ afá ni afá yóò bá wọ jù sínú náà. aleykum salaam wa rahmatulah wọn là fún onímọ̀ àpamọ́ yẹn tó ṣe ọ́ tó ń gé sọ̀rọ̀ hù mọ́jà alàmìnárì lèmọ̀nì àmà ọ̀kan mi mọ́ṣẹ́dì ńdọ̀là wọ́n ń di ẹ̀zẹ̀tì ńzẹ̀là ọ̀kan mi àlìmí ńdọ̀là ọ̀kọ́ lẹ́lẹ́kọ́ ti bọ̀ pẹ̀lú tàmà. afáàní sọ̀rọ̀ tó gé sọ̀rọ̀ hù mọ́jà nínú àwọn kẹta kan nìyẹn nígbà tí yẹn bá kú tán tó dijọ́ gbìndàlùkẹ́yà òun ni afárá sàátì tó ṣe pé afárá ni wọ́n tẹ alànàárì sórí iná lèmọ́ni àmà fẹ́ni tó bá gbèrò àti kọjá ọ̀kan mi mọ́ṣẹ̀dẹ̀ dọ̀là mélòó mélòó lẹ́yìn tá a wò pé afinimọ̀nà ni kọ́lí dọ̀là ó sínà nígbà tó dé di afárá ni ọ̀mí ń di àìsàtì zàlà mélòó mélòó ní táwọn fàbí yìí ní tọ́jú ẹ̀yẹ ọ̀kan mi ní àálì mi zàlà mélòó mélòó wà lóní mímọ́ ní tiẹ̀ tóun ti ṣàṣìṣe tí ó mú orí bọ́ sínú náà ọ̀kọ́ lẹ́lọ́kọ́tì kò kọ́ di tọ́ mọ́ ọ̀nà àdàn tó sọ pé ah ewu tòní yìí máa lágbára pọ̀ sọ̀rọ̀ ní abẹ́ ìhun tí al-iman bil yawmil akhir tó kó sínú àwọn náà والميزان الذي له قصتان يوزن فيه أعمال العباد حسنها وسيئها حق قني والميزان lábẹ́ ìnígbàgbọ́ sí ọjọ́ gbẹ̀ndà kìyàmọ̀ lọ́wọ́ ìnígbàgbọ́ sí òṣùwọ̀n èyí tó ṣe pé ó ní kífàtà ni ó ní ahọ́n méjì yuzanu fihi a'malul ibadi wọ́n fi wọn iṣẹ́ àwọn ẹ̀dá hasanuha èyí tó dá ń bẹ wọsẹyẹ òhà àti èyí tí ọdá irú ìṣẹ̀lẹ̀ yóò ti tọ ni bí wọ́n wọn iṣẹ́ ẹ̀dá èyí tó dá ń bẹ ẹsùn làlàyé ọ̀rọ̀ bá dẹdà ń sọ tó kọrí à fáwọn mẹ́rin fàkùlẹ tí wọ́n wá sí inú ọkọ àfi àyíṣà yá ẹni yòówù tí iṣẹ́ dáadáa rẹ̀ bá tẹ̀sùn ju sẹ́bi burú ẹ̀ lọ fọwọ́ fi ẹ̀yìnṣẹ́ ti rọ̀ ọ̀dìyà òun tó ń bá wa ní sẹ̀mí ìyọnu ẹ̀mẹ́ mi kọ́fà tí mo sí inú ẹni tó wá sí pé iṣẹ́ dáadáa rẹ̀ ó fúyẹ́ ló sunwọ̀n lórí iṣẹ́ àbúrú ẹ̀ ọmọ hàwíyà. ìtumọ̀ fa ọmọ hùhàwìyà ìyẹn ni ma awa wá hùhàwìyà kìí ṣe gbọ́dọ̀ pé ìyá rẹ̀ ní hàwìyà ìyá pọ̀ ìyàní ọmọ bímọ náà má ọ̀wà ẹ mọ̀ pé ìyá náà máa ń gbọ́ ọmọ mọ́ra ẹ ibi tó òun náà mọ́ra òun ní ìgbà ọmọ kà mọ́ra iná kan gidigidi àwọn kan sọ pé káyọ̀káyọ̀ ní ọlọ́run yẹn bí ọba ajọ́ yẹn ti kó nílé aláwọn ní aláwọn nìyà náírà hàmìyà iná kan ní tó gbóná gèrègèrè ẹ má jà gbàgbé padà ti sọ fún wa wípé kì í ṣiṣẹ́ ẹ̀dá nìkan ni wọ́n wọ́n tún wọ́n ẹ̀dá gan fún rẹ̀ ìwọ́n tó ṣiṣẹ́ ìbò rẹ̀ sẹ́yìn ẹlòmíì dáre kó tóbi bàǹtù báyà fa kò níwọ̀n yẹn fún ẹ̀dá òun kó fúyẹ́ tí ò níyìn lọ́dọ̀ tiwa kò sàn rẹ̀ ó So, فالحوض المحرم به نبينا صلى الله عليه وسلم حق àwọn àfáà méjèèjì tún sọ báyìí pé abata alimukaramu bihi nabiyuna alimukaramu mufaalu àwọn ni yàní sígọ ism mafuul واسم مفعول يعمل عمل فعله يسافين لرسمان سيه هو نائب نعم، الفاعل لأن المكرم أوانيك يكرم يكرم ها كأننا كنا يكرم به نبينا نبينا يا أجنب الفاعل عند المكرم اسم مفعول عمل عمل فعله عمل عمل فعله ولذلك رفع نبينا هنا في رفعه أبتا èyí tá a fi ṣe àpọ́nlé ànábì wa àkóń òtítọ́ ni yóò rí bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ sì máa mú àwọn ahlu sunna ni àwọn tó dúró tó ṣe sùúrù lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam fi wọn yí kẹ́ẹ́ àwọn wọn mú àbàtà yẹn wọn máa darí àwọn oníbíjà kó mbẹ torí pé wọn pààrọ̀ lànà nẹbi sọlọ alẹ ọsọlọ àbàtà ni àti oyin yẹn fún wa ó funfun ju wàrà lọ ó dùn ju oyin lọ téèyàn bá lè kàrà wọn sẹmẹlì yẹn ọmọ iye gbà ti mẹmẹ ó sì àtòrò àtìbú bákan náà ni ìyẹn oṣù kan ni lèyìn ó ẹ̀rí fábàtà náà tóbi téèyàn bá mu díẹ̀ ń bẹ̀ báyà fa ọ̀kan fámúlẹ̀ kan báyà òun ló tún gbẹ̀yìn mọ́ láyé àwọn olóyún àwọn tó ṣe súnà ni ọ̀ṣẹ́fà àti àti pé ìsìnkú ẹ̀dá òtí tọ́ ni gbogbo àwọn eléyìí wà nù abẹ́yìn nígbàgbọ́ sí ọjọ́ gbẹ̀dà kìyàwó. wọ́n ní àti pàwọn èèyàn kan dẹ̀ sì wà min ahli tawhid nínú àwọn tó nígbàgbọ́ nípa la ilaha illallah tí wọ́n sì dúró tì í. يخرجون من النار عون يدس ما جاد يقولون بالشفاعة بل صفة الشفاعة من الشفع الشفاعة من الشفع الشفع بمعنى اثنين بمعنى اثنين يعني طبعا كيجي لو صدى يعني تي اللي بينا وجوه ذات يعني تي يعقاي bí ọmọ tó ṣe àfa rẹ̀ nísìn ọmọ kí ó tó ṣe àfa àtẹ̀ní ìmọ̀ lórí kọ́ ọmọ kí ó kàn ń bẹ̀rù àfa kan wọ́n ń ṣe wọn lẹ́yìn kọ́ máa délé kí ó rẹ̀ mọ́ kò ní lọ mọ́ ni ń jè ló lélẹ̀ ni ọba yìí pé jè ló dé ẹbí ṣe àfa èèyàn tó ṣe mú yẹn lẹ́yìn wọ́n ṣe wá ìmọ̀ nísìn kò sí ẹ̀kọ́ mọ́ wọ́n dàrí iná ọmọ kí ó tó ṣe wá kódà mórí wa gan kò ní kí wa ní ẹ̀fẹ́ ṣe fún ó sì ké yóò sì ṣàǹfààní lọ́dọ̀ wa tó ìkẹyìn wa dúníà náà àpẹẹrẹ búni ni yóò tún fún báyìí kódà kò ní kéèyàn bẹ́ẹ̀ ni nítorí kò sí ádàbò yẹn mọ́ kò sí sàpọ́nlé yẹn mọ́ èèyàn ìgbà kan máa wò pé tọ́ àwọn òṣèlú ẹ̀ fàáfàá o kò sí kẹsàn-án má ké lórí irúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ níjọ́ tí ẹ̀sán bá sì ké à wọ́n wọ omi lójú aláì wọn ò ní rí òun gan máa sunkún yóò wá tiẹ̀ ti gbàgbé jẹ́ kí ń bò lòun ti ṣe é kí ta lòun sẹ́ ó lọ́rọ̀ òun ṣe wá rí báyìí ọ̀rẹ́ ẹni tí ò lérò nìyí ẹni tí ò lérò rárá ní gbàdá máa ń jàǹfààní kéwù òun ò tiẹ̀ ní mọ́ ni wọ́n ti fi nǹkan ńlá kan sùn kódà tí ó ju pàfà nìkan lọ báyìí ni nǹkan yẹn ọ̀sẹ̀ wá yí ọ̀sẹ̀ ẹ̀ lẹ́sẹ̀ ẹ́ẹ́ níbo mo ti kó léyìí èèyàn sì ti àwọn àti lè kú kò ní lè rí pé àforíjì kankan wá mọ́ àwọn afáwọn tó máa ń jíjẹ bíi àtúgbé yẹn láìlà ìlànà irú àwa ni nígbà táwọn afá wa wọn kàn nífẹ̀ẹ́ wa pé tó àwọn ti wàhálà àfi kéwù afẹ́ tẹ̀síwájú ó sì tún di wàhálà ó tún di wàhálà àtúnṣe ń gbìyànjú lẹ́yìn báyìí wọn tún kọjú sẹ́yìn wọn ní fẹ́ rí wa bàbá ọ̀sìn wọn ní fẹ́ rí wa ẹni bá ń kí wọn wọn máa dáhùn tọ̀nàtọ̀nà àbí kí wọn bí kò yẹn jẹ́ wa sí o wọn sì pè é àná <laughs> alhamdulilayi wọ́n gba àwọn èèyàn tó pẹ̀lú wọn bíi tí wọ́n sọ pé wọ́n fẹ́yàwó àwọn ọlọ́run àwo tẹ̀ tí ìmọ̀yàwó fẹ́ débi pé wọ́n là fẹ́yàwó ọlọ́run ni wọ́n wí bẹ́ẹ̀ fáwà àwọn èèyàn ti ń wò pé àbí wọ́n tẹ̀ sọ pé ọmọ kéwu ni ah, àwọn ọ̀gbọ́n tí wọ́n wí bẹ́ẹ̀ náà wọ́n sọ pé ọmọ kéwu ṣàfà àyà wọn látara tún tó èjì ṣèyàn ti sẹ́nìkan sọ fọ́dọ̀ lè jẹ́ ìyàwó ìyàwó lè ṣe ọkọ lójú ìdí pọkùnrin ọ̀sẹ̀ fẹ́ wojú òun fẹ́ rí òun rárá kò lé kí wọ́n máa lọ ọbẹ̀ sí ọbẹ̀ bá wí nítorí pé ọ̀rọ̀ bá dẹ́ta tó ní ọ̀rọ̀ ìṣá ló kọ̀ wọ́n amóhùn àlẹ́ nìṣá ìwà àmọ̀ yẹn nígbà tí wọ́n fẹ́ tu ọlọ́kùnrin yẹn òun ni kẹ̀bíìrù hà àgbà lọ́jẹ́ fún ọjẹ́ fún ìyàwó yẹn kódà kí ìyàwó jù yẹn lọ ọkọ Ah, ó ṣe fi gbò kó ó ṣe gbogbo ọkọ rẹ̀ kó má ju bí ẹ̀ lè rí báyìí lọ kẹbí rò ha ah, bákan náà ó tún pè ní inú rẹ̀ òun ni pé mo adébò ha ẹni tí ọkọ lẹ́kọ̀ọ́ rẹ̀ ọba lẹ́tọ̀ọ́ sí bàwí tí ọba wí ọba tí wàá jẹ tán ọjẹ kegun ọba dojú ẹ̀ òsì tàbí sùnmọ́ ọba jóbìnrin torí rẹ̀ pé ohun tí náà ni pé kọ́ lọ wẹ́nìkan kejì rẹ̀ ni mò ń sọ ẹ lọ wọ ẹnìkan kejì rẹ kékeré yìí àpéyọ làgbára tó báyìí ẹ bá ń dọdọ àfa o wọ́n ti bá kínní yìí dójú ẹ̀ o n tó ń pè ní ṣàfàrà nìyẹn so kìí ṣe pé ìtumọ̀ kan bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ máa wá kí bíi kéèyàn jẹ gbèsè níṣẹ́ òun ọ̀pá onídọ̀ bá ti sáwó ó lè lọ mẹ́nìkan pé dákun má pa ẹ̀mí rẹ̀ tó jẹ gbèsè nínú ẹ̀ ní ọ̀sán ẹni ní kejì rẹ̀ so nípa bẹ́ẹ̀ àwọn èèyàn kan náà àwọn ní tawhid wọ́n sì jáde kó nù náà lè ṣàfà àti pẹ̀lú sípẹ̀ irú yẹn máa wáyé àkàn lótìtọ́ lódodo báyà wọ́n kàn ń dáwọn ọ̀rìn kọ̀ọ̀kan sòtì yẹ àwọn ni wọ́n fi wọlé lọ wọ́n lè jọ ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n lè jọ fòfó nǹkan lọ́sà kọ̀ọ̀kan tí wọ́n wọlé lọ náà tó pẹ̀lú sípẹ̀ wọ́n padà jáde kó nù náà yẹn. àti pé àṣàrí náà ni òtítọ́ ni ẹ̀kọ́ ògbà máa ń sọ àwọn tí ó jẹ ọlọ́fọ̀fọ́ ọlọ́wọ́ ẹ̀yìn ní ṣe burúkú ṣeré ẹni tí ń jẹ èlé ẹni tí ń jáwé Ramadan ń jáwé Ramadan láì nídìí gbogbo àwọn eléyìí ni ẹni títọ̀ dáadáa lára rẹ̀ láwọn ẹni tí wọ́n ṣe kí ni ọ tí wọ́n jí àṣàrí nìyẹn sọ̀ngbà tí àṣàrí rẹ wà ọ̀dájú pé dàrá àṣàrí rẹ wà. والعكس صحيح àtòrí dẹ̀ la sáré lẹ́yìn tí máa ń ka tàbáraka lójoojúmọ́ ẹni tó kú mọ́ra bìtọ̀ àbókù ń jọjúmọ́ àti kẹ́bẹ̀ lọ. ìwà ṣe pé wàá gbóògùn jẹ tó bá ti di jọjúmọ́ àbí wàá lọ kó sẹ́nà náà ibi tọ́kọ̀ ń tọ̀ lọ àbí olùwẹ̀ ìjẹ́ kí ló dé sódà àti kọfí má jìyà sáré ọ̀jẹ̀ ìyà sáré ó dà ọ̀ wù ọ náà ọlọ́run bá kà fẹ́ sàánú rẹ pẹ̀lú táwọn fèèdì ló fi padà jáde. gbogbo àwọn ilé ìpátá abẹ́ ìmánu bìlẹ̀ ọmọ ilẹ̀ àfẹ́rù múnkàrú ọ̀nà kì í kún àwọn ẹlẹ́ta tó yàn ọmọ rí yàn tí wọ́n á béèrè béèrè lọ́wọ́ yàn ọ̀rọ̀ bòkì máa ń lẹ́rí yìí ó ti máa dín inú kì í pé kódà nù nǹkan máa ń fàyà sàré ìjàmá àìmọ̀kan ẹ̀yìn ọ̀rá ni ó kéwú tí ò kéwú ó lè jìyà sáré torí tí wọ́n bá béèrè béèrè ní lọ́wọ́ rẹ̀ ní bá sọ pé ha ha ha la adiri ní ọba wí ha ha ni ìmọ̀ ọ́n ẹ́ eh, mọ́ dàrá ìta ọmọ ọ̀tá láwùjá ọ̀ mọ́ ọ̀ sì kọ́ ìmọ̀ ọ̀ ká kí ó kẹta wọ́n kẹ́ máa kó gbogbo tì í àti nínú kan tí máa ń fàyà sáré odò mẹ́mẹ́ o odò odò kóíkóí ẹni tí ọmọ tàwọn ṣe ti tí ọmọ fẹ́ aláhi yóò jìyà sáré o. يجي أسعره مثلا لأنه حديث البراء بن عازب رضي الله عنه نعم aláwọn alikiramu ìkàtìbùn àwọn alákọọlẹ náà alimẹlẹ́ìkà àwọn ìrẹsì ọlọ́run táwọn èsì èèyàn tọ́lọ́run dáwọn láti inú mọ́lẹ̀ alikàtìbùn tí wọ́n máa ń kọ sẹ́ẹ̀dá ó ṣe rere wọ́n á kọ ó ṣe bí wọ́n á sì lọ lára kan tó kọ àkìdá mọ́ ọ̀yá yóò ronú kúrò àdá bàbá ti á rí i pé kí níyà ọmọ àgbọ̀ omi ló tún fẹ́ẹ́ fi kún yìí wọ́n á fẹ́ kọ́ nígbà ni wàá gbọ́dọ̀ nígbàgbọ́ sí kóòtù tọ́ ni. àti wípé ìgbédìde nìyí lẹ́yìn ikú òdodo ni tọ́lẹ́ lòmí ọgbà gan ni fi ń ṣe káàkiri káàkiri òun lọ́fà wọlé àwọn àwọn wọlé sóyínká àwọn táyé sólà rẹ̀ gbórùn wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ti sàsọ́lẹ̀ pé táwọn bá ti kú wọ́n kàn máa ń wọ́n máa wọ èsì egungun yẹn wọ́n gbé sí ẹnu lẹ́lẹ́ tó bá ti jẹrà lásìkò kan kọ́lá òkun káwọn ọmọ máa fi kọ́sẹ́ ní láàbù kíní yẹn lè wúlò díẹ̀ ju kọ́kàrà lọ wọ èsì ẹ̀ sínú yèèpẹ̀ lọ fẹ́ẹ́rì gẹ̀ẹ́sì yìí tí wọ́n sì máa wá egungun kí táwọn ọmọ máa fi kọ́sẹ́ èèyàn sì ṣàǹfààní fáráyé tí wọ́n máa mọ ìbò lágbárí wà ìbò nìkíní wà wọ́n bá fẹ́ sọ fún ìṣàfáwọn wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti sàsọ́lẹ̀ rẹ̀ wọ́n ti tásìkò kan kan lọ gbé kíni ẹ̀kúta ara wọn káwọn ọmọ fi kọ́sẹ́ kan fi ṣàǹfààní fara yé wọ́n rò pé gbẹ̀yìn gan ó súnmọ́ kó pẹ́ ó lè lọ́dún ẹ̀jẹ̀ sí lè lò jù bẹ́ẹ̀ lọ wọ́n máa wọ́n máa ṣètọ́jú rẹ̀ wọ́n bá dẹ̀ ti fẹ́ bí ọ̀tọ́ náà ọmọ rẹ̀ aláàkà Sherif tó wà ní UK báyìí àbúrò ìyá rẹ̀ àwọn ìkọlá wọn ní bàbá orí àwọn òkú tútù báyìí orí rẹ báyìí àwọn máa bẹ bíi kéèyàn máa bẹ sùnú ìṣẹ̀dá àwọn fi ń kọ́sẹ̀ tòtòrí kìíní orí lòun kọ́ jẹ láìpẹ́ gbákejì mọ́mù kan ní ní ààyè kan ní mọ́sídìí kan ní UK báyìí nínú àwọn nínú àwọn ìfọ́ àwa tí wọ́n wá bí báyìí dáadáa ni wọ́n ń kọ́ wa sọ. Ah, so nípa bẹ́ẹ̀ ìgbédìde lẹ́yìn ikú hakọ̀ títọ́ ni yóò wáyé. ọ̀yà. àti lọ ẹ àwọn àfa méjèèjì bá tún panu pọ̀ pé ẹ ráwọn tó dẹ́ṣẹ̀ nílá yàtọ̀ sẹ́ bọ̀ wọ́n wà nù mọ̀fẹ́ ọlọ́run o wọ́n bá wọn ọlọ́run lè jẹ́ wọ́n yà torí kọ́ bá yọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' dáadájú àlá kò ní forí jìn ní káfíńtàn ní ìkejì rẹ̀ ní ìjọsìn ṣùgbọ́n ohun tí ọba tẹ́bọ téèyàn ṣe ọlọ́run lè forí ẹ̀jẹ̀ tó bá wù. sòtórí bí àwọn ẹlẹ́sẹ̀ ńlá ó sọ̀fọ́ fún ọjàlè ó ṣe ìjàmbá ọjọ́ owó ọmọ òrùka mọ́lẹ̀ ọjọ́ rìbá ọgbowó bànú ọ̀ṣẹ̀ṣìnà ọ̀parọ́ ọ̀ṣèké gbogbo àwọn nǹkan wọn ní pátá ó níyanu ó ṣègbéraga oníyanu ṣùgbọ́n lábẹ́ ẹ̀mọ́fẹ́ ọlọ́run ní ńlá wọn tó ń wá ọ̀yà. àwa nìyí ìlànà wa nìyẹn àwọn ẹni tó ń dojúkọ kíbla tí wọ́n jẹ́ mùsùlùmí òdodo tí wọ́n jẹ́ mùsùlùmí ṣùgbọ́n wọ́n ń ṣẹ̀ṣẹ̀ èyí tó ń ṣe bọ́ sí o àní pé wọ́n ń ké fèrè pẹ̀lẹ́sẹ̀ tí wọ́n dá o. ọ̀nà kìlọ̀ sọ̀rọ̀ ìlọ̀hún. ìlọ̀lá kọ̀ọ̀kọ́ wọn wọ́n fi hàn pé táwọn láti ṣèdájọ́ ọ̀rọ̀ wọn á darí ẹ̀sọ́ lọ́wọ́ bá dẹ́dà. ẹ̀rí Umar bin Khattab radiyallahu anhu wọn nígbà tá ànábì wà láyé àṣírí mùnáfíkì ó tù sí wa ṣùgbọ́n gbòò ti lọ nísìn tó á dájọ́ lórí ìta ni ọ̀rọ̀ ní kọ́ á ṣẹ̀rí ẹ̀sọ́ lọ́wọ́ bá dẹ́dà ọlọ́run ní ọ̀yẹ́ fẹ́. ọ̀kẹ́gbọ́n ọmọ àwòyàn máa ní Abdullahi ojú rẹ̀ bí ojú mùnáfíkì bóò ni ó sì sọ pé ojú ìyẹn dàbí mùnàfíkì kí la rí ó dìgbà tá a bá rí sáàtò láyọ̀ ọ̀tẹ̀ sí ìbárun ìjàmá máa yẹn láàtò lẹ́ẹ̀mọ́ ìtàní mọ̀lẹ́ tíkẹ́ẹ̀tì rí sí tọ́ba ti dé kíkọ̀ wá kò kì í bárun ìjàmá bá a ṣe halẹ̀ mọ́ tó kò ní bá inú ìgbà tí yẹn lè fi mọ mùnàfíkì ni kò ní kí ìjàmá because kò ní fẹ́ kóun wà ní ẹ̀rín ọlọ́run máa wọlé kò ní fẹ́ kóun wà níbi tí ẹ̀dígẹ́dì bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí mùnáfìkì nìyẹn ẹ̀hẹ́n so kẹ́ má máa wò pé àbí bákan náà láti bí délẹ̀ ẹ̀hẹ́n so ṣùgbọ́n kí yẹn kẹ́ wá wú yẹn kí yẹn ní ah yẹn ti rí yẹn ó rí i pé inú rẹ̀ ọ̀dà àwọn Yorùbá wọn máa wí ikú yìí bẹ́ẹ̀ bóò lẹ́ sì mọ̀ pé inú rẹ̀ ọ̀dà látọjú ẹ kàn rí mo ṣe wo báyìí mo wo súra báyìí ah, ọ̀dà lóòótọ́ Abdullahi bin Salam sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí àwọn ìṣesí lòun rí àtàwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó retí ń jáde ló fi sọ pé ah wọn ò ṣe gbogbo báyìí gbogbo ànábì báyìí ah ẹni yóò lè parọ́ kọ̀ lè yóò ń jàmbá ó wá àwọn ọ̀rọ̀ tí ń jáde ó dẹ̀ tún wò ṣe sí yẹn so torí bẹ́ẹ̀ nígbà tá ànábì sì tún wà láàyè ni àwọn aláàbò mọ̀lẹ́bí tẹ̀lé nígbà tí kú ní ìsànfà àdájọ́ lórí ìta ìwọ̀n tó jẹ́ kọ̀rọ̀ hmm, padà sọ́dọ̀ bàdẹ́là. ونقيم فرض الجهاد والحج مع أئمة المسلمين ألون الجهاد إذا سجون ألون هذا حج عام كان يدو مع أئمة المسلمين سلام أساجي المسلمين في كل دهر وزمان ní gbogbo ìgbà gbogbo àkókò àní yarí pé mi ò lè tó sẹ́yìn rẹ̀ lọ́sẹ̀ jihad o òun kí n lè bá lè jẹ́ kó mi lọ́mọ́ kàrọ̀ òun lálàsẹ̀ tó àwọn sàwùdí ọ̀mọ̀wọ́ òun ní dán lóhùn ọ̀yà wàrà nà. àwọn òrìṣì kálọ̀ takaláṣẹ bíi tinubu ṣe wà ní àwọn ọ̀sọ́ pé irú ìdàrẹ́ tí wọ́n máa ń ṣe tí wọ́n ń palẹ̀ bá àti ṣe ń tọ́sán náà twenty seven ni ìranu ni ìranu ni torí kò sí ohun tí ń bẹ ń bẹ̀ ju pé wọ́n fẹ́ yọ aláṣẹ kan wọ́n fẹ́ fi ní ìsì lọ òkòtì ẹni ọba wà ń bẹ ṣe lọ ọba nìyẹn ti àgbọ̀dọ̀ lé aláṣẹ bóde nìzọ́ọ̀mù nífẹ̀ẹ́ nìzọ́ọ̀mù dẹmọkírásì wa jẹ́ nìzọ́ọ̀mù téèyàn fi rí ọ̀nà ọlọ́run nìzọ́ọ̀mù téèyàn fi rí ìbínú ọlọ́run nìtọ́rọ̀ ẹ̀sìn ni kì í ṣẹ̀sìn ìyẹn democracy system ẹ̀sìn ni nìzọ́ọ̀mù dẹmọkírásì ẹ̀sìn ni kì í ṣẹ̀sìn kúfúrò ni hukmu sha'ab ìdájọ́ táwọn èèyàn kan gbélé láàrin ara wọn tí wọ́n yọ tọ́lọ́run kó ń bẹ́ wọ́n sì ń lò lórí ẹ̀dá ọlọ́run ìdájọ́ bú ni mo sọ pé kí wọ́n máa yan prime minister kó sì lẹ́sẹ̀ ńlẹ̀ ìṣòro democracy àtọ́ba àbá wíta yìí ẹ máa bu Saudi pé wọ́n yan ọba ọba lẹ́rìí náà ọlẹ́rìí tó fìdí ẹ̀ múlẹ̀ nínú sunna ọ̀rọ̀ ọba lẹ́rìí ká sì wòsàn ká sì ṣòro ká lágbájá báyìí máa darí wa irú àwọn prime minister yẹn ìyẹn náà kọ̀ náà ìlànà tó burú jáì ìlànà títẹ̀ka. Si tọ́jú pé ń la yàní dọ́mọ́ ìrọ̀ nọ́ọ̀sì ọkàn àwọn èèyàn ń la nísìnyẹn ni débi ń pa láti fi ọdún mélòó bọ́ lọ́nà lọ́mọdé tó ti jẹ́ ní ten thousand naira ní wọ́n fún mi àtàǹpà kò lásán kọkàn fi gúnlẹ̀ ọgbẹgbẹ̀rún mẹ́wàá nígbà tí ọ̀yà gbèrè òun tí wọ́n máa wò náà ni pé tí wọ́n bá débẹ̀ tẹ́lẹ̀ kí láǹfààní tí wọ́n ṣe fún un fún gbẹgbẹ̀rún mẹ́wàá òun kóun lọ gé ẹja kó wọn sí tẹ̀bà kó wọn mú kókì ọ̀rọ̀ bọ̀ sí sí òfin òun wọn ó dẹ̀ tẹ̀ máa sọ pé ń jọ tí wọ́n ń tẹ̀ káfárásẹ̀ nàìjíríà òun gba ẹgbẹ̀rún mẹ́wàá ẹ̀bà àtẹ̀já òun mú kókì kókì ọ̀rọ̀ bọ̀ sí wọ́n máa rẹ́jú wọ́n dà tẹ́lẹ̀ mi ò máa gbé ń jò lòun ti jẹ́rú ẹja yìí torí wọ́n ra dọ̀mọ́ ìrọ̀ náà wọ́n rẹ̀ mí àwọn èèyàn so ń lọ sí pé mo ti ṣe kótóbà rẹ̀ tí mo kó aburú tọwọ́ tààtì wá ti bẹnu democracy àwọn orí ibú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀làdà rọ̀ lùkúrú ìjà àlàlẹ́ ìmọ̀ àwọn aláṣẹ àríṣe káṣíkínà kàtàkùn wọn káàsì gbọ́dọ̀ jà tó wà lára ṣe ń bẹ́ ń ta irú àsìkò yìí tí kọ̀bọ̀ ò lè wà láwọn àyè kan bíi Borno state ìyẹn gbọ́dọ̀ máa kà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àdá ìbọn èèyàn gbọ́dọ̀ ká ọ̀bẹ èèyàn sì gbọ́dọ̀ máa gbé káàkiri jà tí wàhálà máa ń ṣẹlẹ̀ láwùjọ nítorí pé ìwọ dájà kékeré lẹ àwọn ọmọ tó gbà yìí ni aláwa ni a máa tẹ́tí adẹ́sì máa tẹ̀lé ẹni fi sọ̀gá àlámọ̀rí wa fẹ́ àdàní yọwọ́ pà ní tẹ̀lé gbàtí ọba ti pàṣẹ ẹsẹ̀ lórí fi nàmọ tó àtún fil ma'ruf ìtẹ̀lé yẹn nípa dáadáa ni wà á nà jihada. wà á nà jihada máa bẹ̀ منذ بعث الله نبيه إلى قيام الساعة ó ní àti pé jihad ni máa rí ohun tó máa máa kọ́ntínú ni láti ìgbà tọ́lọ́run ti gbà nẹ́bí rẹ̀ dìde sallallahu alaihi wasallam ila qiyam من ìmọ̀tì المسلمين. táàbà ṣe pẹ̀lú àwọn aláṣẹ nínú àwọn tó ń darí àwọn mùsùlùmí ẹ̀rí kó gbogbo àwọn máa ń sọ gbogbo ó lè jalè ẹ jẹ́ ká gọ́wọ́ ẹ̀ aláṣẹ ní oṣù o àbí náà ìdí rẹ̀ ẹnìkan pààrọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká bẹ́ orí ẹ̀ aláṣẹ ló máa bẹ́ orí ẹ̀ àbí gbákejì aláṣẹ àbẹ̀ntà aláṣẹ báyẹn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ jihad aláṣẹ ló sọ pé yá ẹja lọ wó èsùn sẹ́ni aláṣẹ ló lè sọ bẹ́ẹ̀ kì í wá àkàlákà ò pé bó lè láàrin gbòòrò bó náà ti lè gbé sùn bẹ́ẹ̀ ẹja lọ gbókúta ni èdè wàhálà o tíjọba ní bá gbá yẹn mú wípé ìjọba nàìjíríà nìyí kò sẹ́sìn bẹ́ẹ̀ so àtolóòsà ẹlẹ́sìn ni wọ́n àti ẹni tí ń pàtẹ́wọ́ ẹlẹ́sìn ni wọ́n àti ẹni tí ń sin lọ́run tí ń kírun ẹlẹ́sìn ni wọ́n ní nàìjíríà so nípa bẹ́ẹ̀ jihadu ìjagunsójú ọ̀nà ọlọ́run máa lọ láti gbà tọ́lọ́run ti bá nẹ́bí rẹ̀ lè díjọ́ gbé ńlá kẹyà wọn pẹ̀lú àwọn aláṣẹ ní àìmọ̀tì mùsùlùmí nínú àwọn tí ń darí àwọn mùsùlùmí. ju kẹ́dà lè kò sí nǹkan tó lè bàjẹ́ mú yóò ta láti ẹ̀yàn rí ọmọ àṣẹ òun náà ni ó darí ọ̀rọ̀ yẹn. ọ̀rẹ́ ní ẹ̀kẹ́ bá wú wa láì ìjà tí yẹn já lè ra ì aláṣẹ ó sì sọ pé láì kú mi ọlọ́gbà ṣe mi ṣe yóò bá yẹn wí bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ hajj ọ̀dáfàá ودفع الصدقات من السوائم إلى كل الأمر فنبين أن دفع الصدقات أو سعراء الزكوات أو الزكاوة أما أصلا من السوائم نبي أواني أصلا أصلا إلى أولي الأمر من أئمة المسلمين àwọn aláṣẹ náà tó ń dáná àwọn mùsùlùmí lásán fún ìgbà tí àwọn aláṣẹ ò mójútó tí wọ́n fi wà àwọn èèyàn yọ zàkámà wọ́n á já sí pé àwọn tó tòṣì wọ́n tòṣì lọ ni àwọn tó lówó wọ́n lówó lọ ni torí tí ọwọ́ aláṣẹ tá a bá yọ fún un zaka báwùjọ ṣe rí iná ni wọ́n máa bàjẹ́ lọ ìjínigbé ọmọ àṣẹlẹ̀ ìpànìyàn ọmọ àṣẹlẹ̀ torí gbogbo àtẹnìkan bá ti lówó tí ń lójú ẹni tí ò ní fìtínà ní ọjà bí o bá sẹni sí àlè ìmánu ọ̀tàkọ̀ àtọ́wà lẹ́mìí rẹ̀ ohun tí wọ́n máa wò ni pé bóòlù ọba ṣe sọ orí dínà kí o ṣe ó sì lè ti lọ ó sì dáwọ́ fún rí pé bí ń pa òun ó gbé five hundred naira fún five hundred naira èmi bàbá kan rí ẹ̀mọ́nú bàbá lọ wá àwọn èèyàn ni pé ẹ̀lọ́ ti gbé ẹ̀gbà thirty million lọ́wọ́ rẹ̀ ẹ̀dígẹ́dì rẹ̀ so ẹni tó bá lóun ò ní san zaka aláṣẹ ò ní fojú rẹ̀ wò wọ́n wọnú àkáǹtì rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n kàn bá wa bílíọ̀n bẹ́ẹ̀ ni àfa wọ́n dẹ̀ yọ wọn àfa pọ́ọ̀tì kó bẹ́ẹ̀ tólóló ń tólóló ẹ̀tọ́ ọlọ́run àti mu iye báyìí lọ́jẹ́ fàǹkó wáyé pé mi mò mú kí ni ó sì yọ lọ fi ẹ̀sùn sì gbé yẹn ṣùgbọ́n aláṣẹ kí lọ́ọ́ fẹ́ fa aláṣẹ ṣe àdàkẹ́ náà máa wòran pé tó òun lòun ò gbogbo mu wa torí pé ní tí ọba ṣe zaka táwọn aláṣẹ bá kì í mú wọn ò mú owó ní wọn tún amúlájẹ ní dúkìá rẹ sí láti fi jẹ níyàtọ̀ ìwọ ìwọ òpó yìí wọ́n fẹ́ kí ìlú ọmọ àbàjẹ́ sí so nípa bẹ́ẹ̀ ni wọ́n fi ní àwọn làásùn sọ̀dà kọ́ọ̀tù yẹn fún sọ̀dà ọ̀sàkà yẹn rẹ̀ àwọn aláṣẹ lágbè fún mi náà emma ti mùsùlùmí rẹ̀. aláwa nìyẹn na tẹ́bi ọ̀sùn nẹ́tà wọ́n lè jẹ́ báyà á máa tẹ̀lé sunna ìlànà nàbì sallallahu alaihi wasallam kí ni tuma lè yẹn. òun ni nǹkan pé èèyàn kan ò lè dá sí àtijọ́ sí kò sì sọ wá dẹgbẹ́ ẹlòmíín sọra fún ẹgbẹ́ nìde bíi pé gbogbo tó bá yẹ ká ṣe yọ ọ̀họ́ ni irọ́ òun ẹgbẹ́ lẹ́fẹ́ dálẹ̀ yìí ó ah, ẹgbẹ́ bò ládàálẹ̀ ká sọ pé mi nìkan ni kí n máa darí adúgbò mọ́sálásì mi máa gbá gbogbo ẹ̀ mi máa ṣe ná mi máa àfa torí kí ni wọn kí ni àfẹ́gbẹ́ kìí ṣe bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ ẹgbẹ́ <laughs> a máa tẹ̀lé sunnah wal jamā'ah àti àwọn alìjàmọ́ ẹ̀ ìyẹn ni pé a máa kójọ lórí òtítọ́ téèyàn kan ò lè dá sí. alifọ́rọ̀kọ̀tà wọ́lkìlá bákan náà a tún máa ṣe kí ni o a máa jìnnà sí aṣọ́rọ̀ kí o gbé yín ó gbórí sọ́nà ọ̀tún kí ọ̀wá gbórí sọ́nà ọ̀sìn pé bí ń sì máa bá a lọ nìyẹn. ó dẹ̀ lẹ́rìí ọ̀sán àtàkùn ní pé ń ẹ̀fìn mi lẹ̀ alifọ́rọ̀kọ̀tà àti ìpínyẹlẹyẹlẹ alkhilaf àti apẹnu tó sì pàṣẹ ti apẹnu yẹn dànù tí ò ní sí wàhálà kádó báyìí sọ̀rọ̀ àti àlè parí ẹ̀yọ kan yìí nígbà tó bá ti ní ọ̀la. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت